sọ́wọ́n sọ pé kí ọkọ òun kọ́mọ̀dọ́dọ̀ bàbá rẹ̀ mọ́ ni àbọ̀wọ̀n ní kí bàbá kọ́mọ̀ wá sílé àwọn mọ́ ni àbí bọ́ọ̀ là á ṣe é ṣe nírú kọ̀ǹdíṣàn báyìí èyí ni ọ̀rọ̀ tí a fẹ́ fi ojú ẹ̀sìn wò ẹ má sì gbàgbé kẹ́nikẹ́ni bá gbé ọ̀rọ̀ wá níjókòó yìí àìdáyàn lẹ́bi a kàn sọ pé lágbága sọ báyìí ọwọ́ ga sí pé ó parọ́ ni o ó ga sí pé ó sòótọ́ ni o ìyẹn ọ̀kan wá bí kò ṣe pé a kàn fẹ́ lu ọ̀rọ̀ yẹn láti fi sọ ọ̀rọ̀ pé àìbàámọ̀ tọ̀rọ̀ bá rí báyìí kílẹ̀ sí sọ lórí ẹ̀ mo rò pé o ti gbọ́ mi yé báwọn àìbá àmọ́ tọrọ bá rí báyìí kí ni ẹ̀sìn sọ lórí rẹ̀ ló fi já sí wípé àkọlé tí a fún ìjókòó alẹ́ òní òun ni ìbáṣepọ̀. ìbáṣepọ̀ láàrin ọmọ tó jẹ́ mùsùlùmí àti òbí tó jẹ́ ẹlẹ́bọ a kàn fi ìbéèrè ẹni yìí a kàn fi ṣe bíi case study ni ibi táwa ń lọ gangan ni pé kí ni ìbáṣepọ̀ tó yẹ kó wà láàrin ọmọ tó jẹ́ mùsùlùmí tàbí mùsùlùmá àti òbí ẹni tó jẹ́ so má retí pé àádẹ́ nìkan kan lẹ́bi tàbí àádẹ́ nìkan kan ní ààrẹ bí kò ṣe pé ṣé ìsìláàmù ò sọ nǹkan kan nípa kí òbí kó ń jẹ́ lẹ́bọ kọ́mọ jẹ́ mùsùlùmí ṣé ìsìláàmù dákẹ́ nípa ẹ̀ ni ìsìláàmù ò dákẹ́ ìsìláàmù ò dákẹ́ kò dákẹ́ nípa rẹ̀. àárànra wa létí tí islam sọ lórí ẹ̀ ní ìsìn insha allah kí allah subhanahu wa ta'ala kó ṣe ìtọ́sọ́nà wa lórí rẹ̀ ní àkọ́kọ́ náà àwọn mùsùlùmí àkọ́kọ́ wọ́n kọ́kọ́ gbé ní maka lẹ́yìn náà wọ́n gbé ní madina. ní maka ohun tó ṣẹlẹ̀ maka ni pé lásìkò náà lásìkò ìgbà náà ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ ẹlẹ́bọ odidi ìdílé ló jẹ́ ẹlẹ́bọ ẹyọ ẹyọ lẹni tí ń gba Islam nígbà náà lọ́hùn bíi kí ọmọ dánfó kó gba islam bíi kí bàbá dánfó kó gba islam bíi kí aya tó jẹ̀yà fún ẹnìkan kó gba islam káwọn yòókù kẹ́ má gba islam. aláwọ̀ sì máa ṣe tó gá sí wípé ẹlòmíì ọkọ àti aya ni ó gba islam tí àwọn ọmọ ò ní gba Islam dàmí sì ń bẹ àwọn ọmọ ni ó gba Islam àwọn òbí ò ní gba Islam. kí ni ẹ̀sìn pa wọ́n láṣẹ nígbà náà lọ́hùn. ohun tẹ́sìn kọ́kọ́ sọ ni pé ẹ̀yin tẹ́ gba Islam ẹ máa ṣe Islam yín lọ ẹ má bá àwọn òbí yín dá sí ọ̀rọ̀ ẹbọ. ẹ máa ṣe islam yín lọ kẹsì máa ṣe dáadáa tọmọ máa ṣe sí òbí ẹ máa ṣe fún àwọn òbí yín. àmọ́ ńgbà tó yá tó di pé àwọn tí wọ́n jẹ́ lẹ́bọ wọ́n ń kọjú oró wọ́n ń kọjú oró wọ́n ń kọjú ìjà wọ́n ń gbé wàhálà dìde sí ẹni yòówù tó bá gba ìsìláàmù òfin wá wá wípé ẹni tó bá gba ìsìláàmù nígbà náà kó yẹra kó yẹra fún ẹbí rẹ̀ tó jẹ́ lẹ́bọ kófin wáyé bẹ́ẹ̀ ọmọ ọyà kó ọmọ náà ṣùgbọ́n ń gbọ́ hijira ìjìra ni yíyẹra fún ìlú ẹni mọ̀lẹ́bí ẹni tó jẹ́ ẹlẹ́bọ tó ń dà wá láàmú nítorí pé a di mùsùlùmí. ok níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ máa wo trend ọ̀rọ̀ yẹn o níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ táwọn kọ̀ọ̀kan ń gba ìsìláàmù bíi kọ́mọ ó gba Islam, bíi kí bàbá ó gba ìsìláàmù bíi kí ọmọ bíi kí aya ó gba ìsìláàmù níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òǹkàlùkù ń ṣe ìsìláàmù rẹ̀ lọ òǹkàlùkù ń ṣe ìsìláàmù rẹ̀ lọ àwọn tó gba ìsìláàmù wọn ò bá kèfèrí dá sí òòṣà rẹ̀ mọ́ ọ̀rọ̀ di làkúm dínú nígbà náà lọ́hùn àmọ́ àwọn ẹlẹ́bọ yìí nítorí pé eléṣù ni wọ́n èṣù òye èṣù kò yéé gùn wọ́n bí ṣe máa ń gùn wọ́n síra wọn bẹ́ẹ̀ náà ni èṣù yìí máa taari wọn lu àwọn onígbàgbọ́ òdodo ìdí nìyẹn tó fi já sí pé àwọn ẹlẹ́bọ ìlú mọ́kà ẹni tọ́mọ ẹ̀ bá jẹ́ mùsùlùmí yóò dòńdò pé òun ó lù pa òun ó pa á ẹni tí ayé ẹ̀ bá jẹ́ mùsùlùmí ọkọ ó dòńdò pé òun ó pa á. àwọn ni wọ́n sì pọ̀ jù lásìkò náà àwọn ni ìjọba ń bẹ lọ́wọ́ wọn àwọn ni wọ́n ń darí ẹkọ́nọ́mì àwọn ni wọ́n ń darí ọmọ ogun àwọn ni wọ́n ń darí ọjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òfin tó wá tẹ̀lé yẹn ni pé ẹ̀yin mùsùlùmí ẹ fìlú lẹ̀ fún wọn kí ọmọ tó di mùsùlùmí kó fìlú lẹ̀ fóbi rẹ̀ kí aya tó di mùsùlùmá kó fìlú lẹ̀ fún ọkọ rẹ̀ àtàwọn ẹbí rẹ̀ kí bàbá tó di mùsùlùmí kó fi ìlú lẹ̀ kó fayẹ ẹ̀ lẹ̀ kó fi ọmọ ẹ̀ lẹ̀ kó gbé ẹ̀sìn ẹ̀ lọ síbi tí ó ti ní ìfọ̀kànbalẹ̀ àti ìfàyàbalẹ̀ láti ṣe Islam. òfin kejì nìyẹn òun ló mú wọn kúrò ní mọ́kà tí wọ́n fi di ara abisinia òun ló tún mú wọn kúrò ní mọ́kà tí wọ́n fi di ara madina alimuna warọ. nígbà tí wọ́n wá dé madina aláwọ̀ fún àwa mùsùlùmí ní agbára. lórí àwọn kèfèrí tòun ti bẹ́ẹ̀ náà àwọn tí wọn ò tí ì di mùsùlùmí nínú àwọn parents tí wọ́n wà ní mọ́kà ànábì ó sọ pé kọ́ńkálukú lọ́mọ pé òbí rẹ̀ wá torí pọ́ fẹ́ ṣe dáadáa sí wọn wọ́n fi wọ́n lẹ̀ ń bẹ̀ ni ṣùgbọ́n a rí àkọọ́lẹ̀ tó sọ pé èyí tó bá wá ara rẹ̀ láti wá béèrè nǹkan lọ́wọ́ ọmọ ẹ̀ tó jẹ́ mùsùlùmí ànábì ó yọ̀ǹda fọmọ náà kó nawọ́ dáadáa sí òbí ẹ̀ tó jẹ́ ẹlẹ́bọ àmọ́ kì í ṣe pé ọmọ tó jẹ́ lẹ́bọ yẹn tọ́ ohun tá à ń sọ rèé a ti sọ ti ìgbésí ayé àwọn mùsùlùmí ní mọ́kà wípé ní kété tí ẹyọ ẹyọ wọn ń di mùsùlùmí àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹ̀sìn ní kẹ́ máa ṣe dáadáa sóbí wọn. ṣùgbọ́n ńgbà tó di pé àwọn òbí tí wọ́n jẹ́ ẹlẹ́bọ tí wọ́n ń fìyà jẹ àwọn ọmọ wọn torí ẹ̀sìn àwọn ọkọ tí wọ́n jẹ́ ẹlẹ́bọ tí wọ́n ń fìyà jẹ aya wọn nítorí pé aya wọn di mùsùlùmá Allah wá ní kí wọ́n sá kí wọ́n pa mọ̀lẹ́bí wọn tì kí wọ́n pa ìlú wọn tì lẹ́ni tí ó gbé ẹ̀sìn ẹ̀sà lọ sí ìlú mìíràn tí ò ti ní sí wàhálà èyí ló mú wọn sá lọ sí Abyssinia èyí ló mú wọn sá lọ sí Mọ̀dínà onímọ̀lẹ́ nígbà wọn dé Mọ̀dínà táàyè gbà wọ́n ànábì ò sọ pé kí ẹni tó di mùsùlùmí lọ́kùnrin kó pe aya rẹ̀ tó jẹ́ ẹlẹ́bọ wá kí wọ́n tún jọ máa ṣẹ̀mí pọ̀ bẹ́ẹ̀ ni ànábì sallallahu alayhi wa sallam kò fìgbà kankan sọ pé kí ọmọ tó jẹ́ mùsùlùmí kó lọ pe òbí ẹ̀ tó jẹ́ ẹlẹ́bọ wá kí wọ́n jọ máa ṣẹ̀mí pọ̀ wọ́n jọ ń wura wọn ní ọ̀kan ni àwọn tó jẹ́ ẹlẹ́bọ àwọn fọwọ́ mú mọ́kà àwọn tó jẹ́ mùsùlùmí àwọn fọwọ́ mú mọ̀dínà kó tó wá tún di pé ọlọ́run tún wá gba mọ́kà fún ànábì àtàwọn mùsùlùmí lẹ́yìn ìgbà tọ́lọ́run wá gba mọ́kà fún wọn yìí kí ló tún wá ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ tí wọ́n jẹ́ mùsùlùmí àti àwọn òbí tí wọ́n jẹ́ ẹlẹ́bọ. àwọn ọmọ tán jẹ́ mùsùlùmí wọn a máa fi nǹkan ránṣẹ́ sí àwọn òbí wọn ní mọ́kà wọn a máa fi nǹkan ránṣẹ́ sí àwọn ẹbí wọn ní mọ́kà tẹ́ èrò mọ́kà tí ń lọ mọ́kà ẹ bá ń fún eh, bọ̀dá mi egúnjọbí ẹ bá ń fún lásọ yìí kó rí nǹkan wọ̀ ẹ bá ń fún ìyá àwọn tó jẹ́ ìyá ọlọ́sùn ẹ bá ń fún bàtà yìí kó yé gbẹ́sẹ̀ káàkiri mọ́ bàtà ní kọ́ mọ́wọ́ bàtà wọ́n ń fi nǹkan ránṣẹ́ sí àwọn òbí wọn wọ́n ń fi nǹkan ránṣẹ́ sí àwọn ẹbí wọn òkè kódà èyí tó bá tún gbìyànjú àti wá láti mọ́kà sí mọ̀dínà láti wá kí ọmọ ẹ̀ mọ̀dínà gẹ́gẹ́ bí ọ̀kan sì wá bá ọmọ rẹ̀ ọmọbìnrin rẹ̀ asma tó wá bá ọmọ rẹ̀ tí ń jẹ́ asma ànẹ́bì tún yọ̀ǹda fọmọ yìí pé o lè fún ní nǹkan o lè fún ní nǹkan kí la fẹ́ fàyọ nínú gbogbo historical uh, trend lórí ìbáṣepọ̀ ọmọ tó jẹ́ mùsùlùmí àti òbí tó jẹ́ ẹlẹ́bọ àwọn kan tá a fẹ́ fàyọ ń bẹ̀ tá a fi lọ sínú ìtàn ìgbésí ayé àwọn sọ̀hábà lérèfé báyẹn. Number one ò ní wípé ẹnìkan ò ní di mùsùlùmí àfi kó dáàbò bo ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ òbí rẹ̀ tó jẹ́ ẹlẹ́bọ àrí yẹn fi rinlẹ̀ ẹnìkan ò ní di mùsùlùmí àfi kó wá security ìdáàbòbò fún ẹ̀sìn rẹ̀ lọ́dọ̀ òbí rẹ̀ tó jẹ́ ẹlẹ́bọ at all costs ní gbogbo ọ̀nà at all costs lókùrú ìgbà tí òbí rẹ bá ti jẹ́ ẹlẹ́bọ tí wọ́n sì jẹ́ mùsùlùmí nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ ṣiṣẹ́ tọ̀ ó ní báwo ló ṣe dáàbò bo ìsìláàmù rẹ lọ́wọ́ bàbá rẹ lọ́wọ́ ìyá rẹ tó jẹ́ ẹlẹ́bọ nítorí pé bọ́ọ̀ bá kùnà láti ṣe bẹ́ẹ̀ ìwọ náà ó dẹ̀ lẹ́bọ padà o ó dẹ̀ lẹ́bọ padà nìyẹn o gbogbo ọ̀nà gbogbo tó bá lè kọ́ọ̀sì ẹ ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé o kọ́kọ́ dáàbò bo ẹ̀sìn rẹ nígbà náà ti ní kí ẹ̀kọ́ funfun kó jáde láti inú ìkòkò dúdú yẹn ohun tó kù ni pé kí ẹ̀kọ́ funfun kí èéfín má yí lára ló kù kí èédú má yí lára ló kù. ó kọ́kọ́ dáàbò bo ẹ̀sìn rẹ lọ́wọ́ wọn náà ṣé ìwọ tó ń yáwó lọ́wọ́ bàbá rẹ lẹ́bọ lọ fẹ́ dáàbò bẹ̀sìn rẹ ìwọ tó ń gba owó lọ́wọ́ bàbá rẹ tó jẹ́ lẹ́bọ tó mọ̀ pé bàbá rẹ ẹbọ níṣẹ́ rẹ̀ ọmọ ajẹ́bọ́sùn ni ṣé bó ṣe dáàbò bẹ̀sìn rẹ nu ṣé bó ṣe dáàbò bẹ̀sìn rẹ lọ́dọ̀ bàbá ẹ̀ tó jẹ́ lẹ́bọ ó ní pé tó bá bímọ kó o lọ ṣe súná ọmọ lọ́dọ̀ bàbá rẹ tó jẹ́ a ẹ̀ ń bá ṣe bẹ́ẹ̀ kò dáàbò bo ẹ̀sìn rẹ o ọ̀ dáàbò bo ẹ̀sìn ẹnìyẹn o. bàbá tó sákò ńlé rẹ̀ sóyè kó o tún padà sínú ilé mọ́ lẹ́ẹ̀gà sí kí bàbá yẹn ti gba Islam wọ́n bá tẹ̀lé ní ológìní fẹ́ wọ́mọ rẹ lọ bí ọba wọ́ lọ tó kó sí láńkọ́ sóòwọ́ wàhálà. So, the first step ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé dáàbò ìsìláàmù rẹ lọ́dọ̀ àwọn òbí rẹ tí wọ́n jẹ́ ẹlẹ́bọ ní gbogbo ọ ìdáàbòbò fún ọ wa ìdáàbòbò fún ẹ̀sìn rẹ ẹ̀sìn ara ilé rẹ ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ. tó bá ti dẹni tó níyàwó tó lọ́mọ. wọ́n jẹ́ fún ọ lápẹẹrẹ kan tó jẹ́ ara tèmi gangan gan mo sábà máa ń mú àpẹẹrẹ yìí wá fún wa nígbà kan sẹ́yìn ẹni tó jẹ́ ẹ̀gbọ́n tèmi tí mo tẹ̀lé tá a jọ jẹ́ ọmọ bàbá ọmọ ìyá nígbà kan rí sẹ́yìn ṣọ́ọ̀ṣì kínní kan ah, kí ló kọ ṣọ́ọ̀ṣì láyé o ṣẹmọ ṣọ́ọ̀ṣì tó wà níyà náìntì ìjọ òun kínní kan ah, mo ti gbàgbé orúkọ ṣọ́ọ̀ṣì hùn mẹ́tọ́lísì kọ́ ń padà rántí rẹ̀ níbi ìyà náìntì níwájú níwájú mọ́ṣáláṣí. Eh, mọ́ṣáláṣí kíni pè mọ́ṣkì lámìíní ṣọ́ọ̀ṣì ńlá kan wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fi ṣe shopping complex ní ìsìn last eh, kíní kan last minute evangelical ministry ẹ̀gbọ́n mi jẹ́ ọmọ ọjọ́ pàtàkì níbẹ̀ nígbà náà lọ́hùn. okay èmi rí ẹ̀gbọ́n mi gẹ́gẹ́ bí ẹlẹ́bọ torí pé tí bá ti ń sọ pé ọlọ́run tòun kò mọ lẹ́yọ kan ẹlẹ́bọ ni tọ́lọ́run rẹ̀ bá ti mọ lẹ́yọ kan báyìí ẹlẹ́bọ ni ọ́ èyí ti ṣe tọ́lọ́run ti ọmọ ní ẹyọ kan sí tó fi di púpọ̀ tó fi di méjì tó fi di mẹ́ta tó tó wá fẹ́ jó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ojú kan náà papọ̀ ẹ̀ tí a di. tó bá jẹ́ èèyàn yáà jẹ́ èèyàn tó lórí mẹ́ta now àǹtí mi gbà náà lọ́hùn ó tó si yọ lọ sóòru yọ lọ orí òkè ó joyè nínú ìjọ ní gbogbo àsìkò yẹn mo máa ń fún un kó mọ̀ kó bá mi. torí ẹni títí ẹ ti jóná kọ̀kọ̀ kí tẹ ẹlòmíràn ṣe kí ni kó dé eru. sísà mi wá máa ń ṣàkíyèsí pé mo bímọ kìíní ọmọ yẹn ò àwọn mo bímọ kejì kò àwọn mo bímọ kẹta kò wálé àwọn mo bímọ kẹrin kò wálé àwọn ọ adọjọ kan tẹ́lẹ̀ àbá sì fẹ́ lọ in make pé àjọ lọ ni sẹ́mi ò sì ní rosẹ̀ láàrin ọgbọ̀nsẹ̀gúsí wákàtí kan àti ń bọ̀ lẹ́nu ọjọ́ kan mo á ya ọ̀dọ̀ ọmọ á lọ kí wọn. nẹ́bà ni ah, ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan ó ń kan àwọn lómi inú o mo ní kí nìkan o ah, wọ́n lọ́rọ̀ rẹ̀ náà ni kí ni mo ṣe ah, wọ́n ní jọ́ ọmọ pé rọ̀ìmọ̀ rẹ̀ ò dàbí bàyìí mọ́ mo ní rọ̀ìmọ̀ tèmi kí ló fẹ́ wá ṣe ń bí ṣé ẹ̀ owó ni àbí owó kí wá sí ń ah wọ́n ni àbẹ́ àmọ́ gbọ́n tí ọmọ ìwà ń sọ ni mo ní ẹ́ẹ́ àní kí ló fẹ́ wá ṣe mo ní òkè ṣé o kọ́mọ̀ mi ó wá kọ́ wá lọ wákàtí kan wákàtí méjì jẹ́ pé ní ah, rárá o rárá o rárá o. ó dìgbà tọmọ mi bá tó ní òye tó lè fi pèyìn kú ònú ìṣìnà yín yìí ló tó lè wàá máa bẹ̀yìn wò ló tó lè wàá máa bẹ̀yìn wò ṣé pẹ̀lú gbogbo tẹ́ ẹ tò kanú léyìí àwọn orí fẹ́ẹ̀kì tẹ́ ẹ tò yìí ẹ̀yin dá gbogbo orí ìmọ̀ orí ta ni pè fún yín wọn lórí jésù ni mo ní ṣe ṣe photographer ń bẹ lásìkò jésù tó ya fọ́tò rẹ̀ ńgbẹ́ ti rí so irú rọ́tẹ̀yìn jókòó tẹ jókòó tí ẹ tù wá dọ́gbọ́n mọ import ẹ̀ fọmọ tèmi à lẹ́yìngbà tọ́nà ti sànú ti wá abadan kò possible èmi àti ìlàgọ́ lọ́rọ̀ èmi àti ìlàgọ́ lọ́rọ̀ táwọn ọmọ mi ń tẹ bá fẹ́ rí wọn ńgbẹ́ wá sílé wa ẹ̀hẹ́n. ọkàn mi balẹ̀ pé yín sì mọ́nítọ̀ yín bí mo ṣe bá àǹtí mi lònú títí àwọn náà fi wá padà sínú Islam bí mo ṣe bá wọn lò nìyẹn.